ṣáà ní sùúrù uh, uh, ọlọ́yọ̀ careful uh, please. Eh, ah. kí a ń sọ yìí. Eh. o máa dúró àwọn ọ̀rẹ́ mi tó nírú ẹ̀ ń bá lọ́dún báyìí hmm. gbogbo òtẹ́ẹ̀lì rẹ̀ tọkọ eh. bá a ṣe mọ́ gùnrùn. bàbá bàdùn bẹ́ẹ̀ mo sọ fún ọ eléyìí sọ dídì ìwọ kó mú lẹ̀ hmm. mú lẹ̀ fún ọ. Hmm. Ah. so beautiful ah, ó rẹwà o ẹjẹ àwọnú ilé ah. no no no you drop it here please ṣáàní sùúrù ṣó fẹ́ wọnú ilé ìpínlẹ̀ mi àtọkọ mi. ọgbọ ah, ṣe mọtò jẹ ṣe ti rí ṣe kí lọkọ ẹ ṣe ẹ rí àbí kí n bá yín mú gọgù. bàbá. bàbá àbàdàn. lórí tẹlifíṣàn. wọ́n <laughs> ti bọ́ orí tẹlifíṣàn ah. nǹkan ṣe. sórí bàbá àbàdàn ló wá náwó ń bí èmi àti ẹ wá nọra ni o ah. yes bí pàtó ẹgbẹ bàbá àbàdàn ọmọ ọmọ fẹ́ pé wá wọn kò fẹ́ sọ ni wọn kò pè wá pé èmi àti ẹ ọ ní mò ń ta fẹ́ àṣeyọ èmi àti ẹ náà wá sọ pé káwá ṣe ń bíbá yìí o ah. mo máa rí ẹ lálẹ́ ìgàn ah. kí ni àtúnṣe àbáwo kí ló wà ilé nu. kí ni mo fẹ́ sọ fún bàbá àbàdàn mo máa ní mò ń lọ ibo ni mo máa sọ fún ọ pé mò ń lọ kí ló dé ná kí ló dé. kò ah. sí nǹkan kan tó dé bíi kò sí tó dé mo rí ẹ lóòrèkóòrè ni máa rí sórí bàbá àbàdàn tó sọ ẹ wọn lè mọ pé ó ń lọ síbi kankan báwọn náà fẹ́ mọ̀ àṣewọ̀jọ́ ọmọ kékeré ni àwùjọ ni wọ́n mọ̀ ọmọ wo ṣé ó dìgbà tó bá tún jẹ́ kí n sọ pé tó bá tún dòru gan mo tún fẹ́ rí ẹ ó jẹ́ kúkú pa mí báwo mo ṣe fẹ́ dìde lẹ́gbẹ̀ẹ́ bàbá àbàdàn lóru. good mo ti wo ti bàbá àbàdàn náà mọ títí mi. Ah. yes bó ṣe wà yẹn láti ọ̀la lọ ó má bẹ̀rẹ̀ awẹ́. ti christian àbí muslim. mi mi tiẹ̀ mi tó ń jẹ́ sí wàá ṣe méjèèjì pọ̀ ni